tí wọn náà bá fẹ́ rírú àpọ́nlé tí wọ́n fún mi yìí ìwọ ṣáà ti kọrin àbí kò kéwì àbí kò kọ pẹ́ẹ́mù ó lè rà àpòtá pa sọ́fìn máa wá ọmọ àpọ̀n ẹ̀ lé.